هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا ومرت به فلما أصلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين فلما آتاهما صالحا جعل له شركاء فيما آتاهما فتعالى الله أما يشركون أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أدوك اسم الله ọba ọba tí ó tún sọ wá di ọjọ́ òní láti wá kójọ láti wá kí ọ̀rùn jùmọ́ abẹ́lọ́n àwọn ọjọ́ sí tá máa ṣe lónìí àtàwọn ìta ti ṣe bí fún àsìkò yìí kọ́lọ̀ kó gbà lọ́wọ́ wa gẹ́gbà tí sàlàyé fúnra wa lọ nípa àwọn tactics àtàwọn ọ̀nà tíṣẹ́ ìtọ́nù fi sọ àwọn ọmọ ànábì ádámù náà akàfúnra wa lọ́sẹ̀ tó kọjá nípa àwọn ọ̀nà náà ara tọ́lọ́wọ́ bá kà fún wa tó ń ṣe ìtọ́nà ó máa lò ó ní pé wa sharikum fil amwali wal awlad ṣètọ́nù ní ohun ọlọ́wọ́ bá sọ fún pé kó tráì rẹ̀ bó bá tráì rẹ̀ náà àwọn tó bá ti lórí wọn ara tí ó ṣe ó ní pé kó participate pẹ̀lú wọn fil àmúwálé wal àwòláì níbi dúkìá wọn àtàwọn ọmọ wọn láwọn tó ti pàtíwẹ́tì bí dúkìá o ní wípé yóò kọ̀nvínsì wọn yóò sì fi sí wọn lọ́kàn yóò dẹ́rù òsì bà wọ́n yóò sì fi aspirations mo tó mo fẹ́ dì mo fẹ́ dì mo fẹ́ dì yóò fi sí wọn lọ́kàn débi pé àwọn èèyàn níbì kíta àti wọ́wọ́ lọ́nà halali ní àbílọ́nà haram yóò tí wọ́n sí ìkànlọ̀ lè wó gbogbo tó kò lè jẹ kò bá jọ́nà halali kò bá jọ́nà haram pé tó bá ti wá tán tí wọ́n ti yapa àṣẹ ọlọ́run ọba yóò wà sọ fún wọn bóyá kó tàn wọ́n pé bá bá ti wá tán wọ́n lè fi ṣe tọ́lọ́run àbí wọ́n bá tẹ̀ sí wá tán kọ́ pé èèyàn wálé ayé kó má gbádùn òun láti rí ní òrùpẹ́ nìkankan ń bẹ tó jẹ́ mùsùlùmí láwùjọ wa tí ò ní wípé kí mùsùlùmí mu ọtí àrọ́mù wọn kálukú ló mà bọ̀ yóò yáyàn lẹ́nu pé èèyàn tó pẹ́ra ìlàlájá ó lè pẹ́ra ó lè pẹ́ra ẹ̀ mùsùlùmí wọ́n wà mú òun ni wọ́n wàá lò wọ́n ní kó ọtí tọ̀ mùsùlùmí náà lọ́wọ́ náà ń ọtí tọ̀ tó bá ọtí ẹ̀dá nǹkan ṣe tátẹ̀ ìfẹ́ yìí kí ló ń separate ara rẹ̀ pé eléyìí business ni nígbà wọn bá wọn mú ànígbà tó bá wọn mú ní ìwọ náà ló ń polówó mú ara gbogbo ẹ̀dá ọlọ́run ló ṣe ní àárọ̀ ọ̀hún tó bá wá rí bẹ́ẹ̀ ẹni tí wọ́n wá ń pè wọ́n sí nǹkan ọba ní kására àbùsí tó wọ́n gbowó bẹ́ẹ̀ ó pè wọ́n gbowó bẹ́ẹ̀ gan ẹ̀sẹ̀ ńláńlá ni ó wá ní iṣẹ́ ti ẹnu gba ìwọ́kàn advertise ni ní ìkejì náà látún rí ẹlòmíì náà òun fún ara ìwé mú o àmáwàtá mú wọ́n náà gbé fún ó sì ń gbówó haram òbójúmu islam ọ̀fẹ́ islam yìí ṣe báyìí ẹ́n anábi sallallahu alaihi wasallam anábi tó fún àpé inna Allaha idha harrama shay'an harrama samana ọlọ́wọ́n ọba tó bá fi ṣe kankan ní haram owó tẹ́yìn ó gbé lára iná haram bọ́lọ̀ bá fi haram nìkan ní ara ọ̀nà tíṣẹ́ ìtọ́ tí ń fi ń pàṣípètè èèyàn bí dúkìá wọn nù ara ọ̀nà yìí òun náà ká tó rí ẹni tó náà lówó dáadáa tó jẹ́ mùsùlùmí tó tó kó fẹ́ pọ́ wo ilé ọtí ṣí ẹ̀ ilé ọtí ló wára ẹ bá ń fọ́kọ́ mi sí kò

a ò lè encourage àwọn èèyàn tó ń ṣe bẹ́ẹ̀ náà ni ká sọ wípé nísìn ní tẹ́tẹ́ kárí mùsùlùmí ó máa kírun ó máa gbààwẹ̀ ó gbọ́dọ̀ sọ pé torí pé economic àṣìwú bá òun ló wá lọ lè gbé bọ́ọ̀sì bàbá jẹ̀mú bọ́ọ̀sì pupa tán gbé òun wá gbé kalẹ̀ nílòkọ rẹ̀ ó ní àà ah, òun àtàbá jẹ̀mú wá ní wí tánṣà bọ́ọ̀ ló make látara rẹ̀ nǹkan náà ni haram ni àtẹni tí ń ta àtẹni tí lè commission ni haram ni owó aláàmà láti sọ fún wa pé innamal khamru wal maysiru wal wal ansab wal azlam shaitan ọtí tẹ́tẹ́ wal ansab wal azlam àwọn òsà àwọn òkúta táwọn èèyàn gbé kalẹ̀ sábẹ́ sóòsà àti àwọn nǹkan táwọn èèyàn fi ń bí ìsáìdì àlámàrí wọn tí ṣẹ̀rí ọ̀fọ́wọ́ sí bíkẹ́ sọ pé báwọn lábá sí mọ́ta ìsìlámù ní pé wọ́n ti ní bí irú arò mẹ́jọ tí wọ́n fi sínú kọ́ọ̀pù tẹgbẹ́jọ́ tẹ́yìn bá ti fẹ́ travel gbọ́n ti lébẹ̀lẹ̀ ní pé wọ́n lè lébẹ̀lẹ̀ kan pé if i ṣe ìkejì ó jẹ́ la tafal mọ́ ṣe tó wọ́n bá fẹ́ fẹ́yàwó nísìnyí wọ́n lọ bí kọ́ọ̀pù náà wọ́n mú bá ti mú pé bá tó bá ṣe lówà mẹ́bàá náà gbọ́ àìsàn lè fẹ́yàwó náà tọ̀ yóò ṣe bọ́ bá ti mú mọ́ ṣe ló bá rí bẹ̀fà mọ́fẹ̀yàwó náà irú àwọn àṣẹ́kù àṣòjà ìlíyà náà ní gbogbo ilé ìtawọ̀ kan padà nítorí ìsinú Islam ọ̀kan lóhun fi tẹ̀sùbá àṣẹ tòun abẹ́ ìpín sí tẹ̀sùbá wà láṣọ ànábì sálàmù Islam là ń ṣe yìí kò Islam wíwo tẹ́ o kò Islam wíwo tẹ́ ṣe ọya mo ti ní islam àtẹni tí ń fomi ṣe ni àtẹni tí fi tẹ̀sùbá ṣe ni àtẹni tí fi kùránì ṣe ni tí ó fi tí ó fi eh, oh, kọ́kọ́rọ́ sáàrin kùránì tí ó wé tí ó ní kágbé lọ́wọ́ ìdí ó ma yí ma yí ma yí ilé ìrìn ara rẹ̀ náà ni kò sínú islam káké kùránì ló wà fún káké kùránì kámọ̀túmọ̀ rẹ̀ kágbáládá kásọmọ́ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ àmọ́ tó gbélé ìdájẹ̀ mi ń ṣe pé kí n kà máa tó ara ọ̀nà tí ṣẹ̀tọ́nù fi ń pàtíkà àwọn èèyàn bí dúkìá wọn ni wípé yóò encourage wọn pé gbogbo ọ̀nà tó wà fi lè rówó nìkan fi wó mọ́ wá tún wá rí tán yóò tún wá parọ́ fún wọn wípé bọ̀tán bá náà síyàn tọ́lọ́ ọlọ́run ọbọ̀ ní gbà nǹkan tí ò náfàfà fi rọ́ọ̀hẹ̀ Jibril ó sẹ́dì wà yìí sí mi ó sọ sí mi lọ́kàn ebe o lan tamuta nafsun hatta tastakmila ajalaha ẹ̀mí kankan ò ní kú títí tọ́jọ́ tọ́lọ́run bá dá fún òfìkò àti kò sì ní kú títí tọ́lọ́run bá kádà ní nǹkan tí ó jẹ ti ẹ̀ lówó àbí ní alìsìkí tí ó fi pé kò sẹ́ni bọ́dì ò ní kú tọ́lọ́run bá ti kọ fún ó tó kú yóò ṣe ànígbà ní torí rẹ̀ ń kọ́ bàbá ti mọ fáàtì yìí pé tọ́lọ́n bá kádà pé yóò jẹ tiwa yóò jẹ tiwa fa ájími ìlú pé tọ́lá bẹ́ẹ̀ bá fẹ́ wá lùsì kí ẹ wà lọ́nà tó dáa bẹ́ẹ̀ bá sáré kọjá pé tọ́lọ́n bá tọ́ ọlọ́run ti kádà pé lónà kódú màhálà wọ̀dáwó màhàrùn èyí tó bá jẹ́tọ̀ ẹmú ètò jẹ́ haram ẹ̀sílẹ̀ ká má fi jọ ṣètọ́nù bí wípé ṣètọ́nù jẹ́ ọmọ tiwa táwọn kan tó jẹ́ haram nítorí káfílì ìrìnàṣọ́lọ́wọ́n ọba alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa ala lára àwọn ọ̀nà tí ṣètọ́nù sọ pé wọ́n mọ̀ fífà àwọn èèyàn ní pé òun ó tún máa fún wọn òun ó máa dá sí gbó lọ́rọ̀ ọmọ wọn ọmọ ìmọ̀ ń fọmọ náà mú yàn gẹ́gbà náà sọ sọ́là ti sọ fún wa pé bí ìbá ti bímọ nǹkan mẹ́ta ara nǹkan tó ń kọ́ọ̀sì fún yàn ojú mẹ́ta lọ àmọ́ níbi dákọ mẹ́ta ń bẹ alwalad ọmọ tí yàn bá bí mabkhala lọ́mọ jẹ́ mabkhala that sábàbọ̀lùbọ̀ ọmọ máa ń jẹ́ kéèyàn láàmù

bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ bá ń fa wàhálà tán lóòní máa ń sàlúta nígbà tó wà léèwé ní ti gbogbo ẹ̀sìn dàlú ẹjọ́ bímọ àwọn bá ti bímọ òun náà ti máa rò pé àpọ̀ ah, bá kú nísìn ìyá ó jẹ́ àwọn ọmọ yìí yóò jẹ́ pé wọ́n náà jókòó jẹ́ bọ́mọ ṣe mahzana sábàbí tí máa ń jẹ́ kéèyàn ronú ni tí máa ń kó bà tó jẹ́ báyàn bí nǹkan bá ṣe nǹkan ó ṣe àwọn sources of weakness ni oníṣe tọ́nù máa fi ń wọlé tú ọ̀rọ̀ ẹ́ yóò sọ fún ọ pé ah ọmọ yìí o torí ẹlẹ́mọ̀wẹ́ tó bá pẹ́ tó bá pẹ́ kó tó bímọ yóò bá yé tèmi wọn tó bá gbé ẹyọ kan gbogbo yóò mọ̀ fọwọ́ ra bo ọmọ yìí náà ní ní gbogbo káàkiri kọ́lá tó fi kàwọn ànábì ọlọ́run torí pọ́lọ́wọ́n bá dá mọ́ wa náà náà gbọ́ ń bẹ́ ànábì sallallahu alaihi wasallam wà lórí mímbà níjọ́ kan ni wọ́n aṣọ tó wọ aṣọ ìyẹn wá fẹ́ gbé ṣubú bí kẹfà aṣọ tó wọ ṣubú lọ ọmọlẹ́sẹ̀ wọn ní ara ànẹ́bí ó gbà ànẹ́bí láti sọ̀kalẹ̀ ìṣọ́ àti nígbà ó sọ̀kalẹ̀ báyìí sáré jìgìjìgìjì ó gbé nígbà tó wá gbé tán tí òjò ṣubú tán ànẹ́bí wá padà sórí báyìí nígbà sọ́dá sọ́dákọ̀lọ́ ọlọ́run bá sòdodo ọlọ́run tó ní ìnáma àmúwádùkùn wá àwòládùkùn fìtìnà àwọn ọmọ yín àtàwọn dúkìá fìtìnà ni wọ́n jẹ́ pé ara mi ò gbà mo rí pé ọmọ mi fẹ́ ṣubú ara mi ò bá àmì báwọn yẹn sọ̀rọ̀ báyìí náà so bọ́lọ̀ bá ṣe dá wa ní torí witness yẹn ṣètọ́nà ó gbà wọlé bó ní sí ń gbà wọlé kíyàn tó bímọ ẹlòmí ń bẹ láti ìgbà tí ìyàwó rẹ̀ bá ti lóyún wọn ni wọ́n ti máa introduce àwọn ẹbọ tí ó sì ẹlòmí bẹ̀ kó tó lóyún gan ni bẹ́ẹ̀ wá fẹ́ bàbá ẹ̀kẹ́ bàbá bímọ ẹwà fi lè ṣe ẹwà fi lè ṣe ká ẹwà pé kíní kan sí kíní àká ẹwà lọ sí odò kíní kàkà ẹwà lọ ju kíní kàkà ẹjù kíní kà ẹjù kíní àká ẹka kíní kan má gbélébu ẹka kíní kan má gbèlè ṣe kíní ká orí ká yóò tàn àwọn kan ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ nu. ẹlòmíì bẹ̀bọ̀n bá lóyún sani wọ́n ti sọ wọ́n wọ́n bẹ̀rẹ̀ tiẹ̀ fún nítorí oyún àwọn tán fẹ́ dé àwọn kíní kan sí kíní kan má fi ṣe ó ti wá ṣe lé ìtàn wọ́n ti bẹ̀rẹ̀ fún ẹlòmíì

pé tí ọ̀rọ̀ mọ ilé ìnísìn àìsí kò máa rẹ̀ ẹgbọ́ kọ́rọ̀ ìsọ pé sọmọ ilé kí lẹ́jọ́ sọ pé ọmọ ilé ìnísìn ìsìn a sì gbé sínú yàrá ìtara máa gbé kó tù pa ó sọ ní ìfọ̀wọ́ náà padà gbọ́n sàá ah, kí làwọn níbi ọmọ fún kò ní sọ yìí tọpọlọ lójú wa èyí èyí tó tó fi ní gbọ́n ní ó sọ pé ọmọ ilé yìí ò dákùtù lọ́mù ẹ mọ́ta kíkọ́ mọ́pẹ́ran òun náà nípa wọn láwọn kan wà báwọn tí wọ́n pẹ́ ẹran eh, súnà wọn torí pé ìta lọ léwò especially ní Kòròdú especially láàrin àwọn Ìjẹ̀bú ẹni tó jẹ́jẹ̀bú náà ní sọ ìjọba àpàdé mú kọ́ tẹ́nì ẹ̀kọ́ ìjọ ọmọ àwọn kan bẹ̀rẹ̀ tó pé ìdíṣẹ́ tọ́nà sọ fún wọn àwọn kan bẹ̀rẹ̀ pé ó kọ tí wọ́n sọ ọmọ gẹ́gẹ́ ṣètọ́rì ló dìtẹ̀ ẹgbọ́n ó kọ tí wọ́n sọ ọmọ pé tẹ́ẹ̀

ọkà tẹ̀ náà ti wà ń bẹ́ ó kọ sẹ́lòmí ó sọ ọmọ ṣètọ́nù ló di pé tẹ̀ ẹ́ ẹgbẹ́ alùpẹ́ ọmọ yìí orí yọmí hmm? èdè yóò bá lórí yọmí ṣùgbọ́n kò ní ìtumọ̀ kìí tó orí eléyìí ni yóò bá ń ẹ́ dáadáa kó orí ìjì yóò bá mi pẹ̀lú orí ni kádàrà ẹ́ làmì pẹ̀lú orí pé ó ń kálukú wa ló ti ní nǹkan tó gbé wá ní kádàrá rẹ̀ ní dẹ́sìnì rẹ̀ ní kìníkan kìníkan kò sí ń bẹ̀ o nǹkan parọ́ náà ni o kò sí ń bẹ̀ o ẹ̀hẹn tí ó torí náà nǹkan o tí bá ti gbá ó ní ká sọ bọ́lọ̀n sọ́yàn níbi àbúrú ló yọ orí ò kankan tí ó yọ ọlọ́run ní yọ ọ̀rọ̀ tó sọ pé mi ló yọ mí kankan ó mọ́ wíṣì nìkan ló kàn ní ó wù jẹ́

ọlọ́run ni àwọn méjèèjì lọ́kùnrin àti obìnrin wọ́n bẹ ọlọ́run ọba pé ọlọ́run làyín àtẹ́ìtà náà sọ́ọ̀lẹ̀ ha bọ̀ bá fún wa lọ́mọ rí lánàkù nánà mínà ṣàkiri àwọn àwọn tí ó dùpẹ́ àmá pàlámá átá òmá sọ́ọ̀lẹ̀ látọ́lọ̀ fún ọlọ́mọ rí bá ọmọ tó pé já àlàálàwọ̀ ṣúrata àti ìmá átá òun ìgbà wọn ni wọ́n wá tẹ̀bọ sọ́lọ́run ọba wọ́n fi orí tọ́lọ́run ọba ṣe fún wọn fi ti sí nǹkan wọ́n fi ti sẹ́lòmíì olóríta gùn mi oníṣàǹgó hmm? gùn òun oníkìní kan gùn òun oníkìní kan ṣe kíní àkà ọlọ́run bá ní ń pè nígbà tó bímọ nígbà tó bímọ tán ọkọ̀ tó sọnù fátà ánàmọ́ ọba ìṣèkò ọlọ́run bá ga ó sì tóbi ó sì sàkọ̀mọ́ kò ní nǹkan táwọn èèyàn fi ń ṣe ṣírkù sí àyùṣèkú náà máa láyà lóko ṣe é ṣé nǹkan tí ò lè dá nǹkan kan ni wọ́n wàá gbé sípò ọlọ́run ọba tí wọ́n máa gbé nǹkan tọ́lọ́run bá bá ní sáàfù fún wọn yóò tẹ́gbẹ́ gbogbo àwọn òsàtà ń pè yìí náà ní sí yìí náà àwọn náà Ọlọ́run bá dá wọn ni wala yastati'una lahum nasran wala anfusahum yansurun kọ́dà àwọn òsàtà ń pè yìí so ọ̀nà tíṣe ìtọ́rùn tí máa fi ń bá àwọn èèyàn tí wọ́n sì ṣe ti ṣeré kò tí ó fi wípé kó máa dẹ́rù wọn ọ̀nẹ́sẹ̀ sílẹ̀ yóò mọ dẹ́rùbà wọn tó bá wá dẹ́rùbà wọn yóò wá tì wọ́n sóògùn yóò tì wọ́n sí nǹkan tọ́lọ́run bá ní pẹ́ mọ́ sí lẹ́yìn àtọ́lọ́run bá sọ gbélé ìtọ́ ọlọ́run ní gbogbo ọ̀nà tíṣẹ́ ìtọ́nù yìí tí ma ń gbà yìí tí ma fi ń gbáwọn èèyàn mú gbogbo ọ̀nà yìí ọlọ́run bá sọ pé tó bá ṣe ń kọ́ sultan àwọn tó bá jẹ́rù tèmi sájẹ́ lè tèmi ìwọ̀ṣẹ̀ ìtọ́nù lágbára rí tó àjẹ́ àtẹ́tàbá fẹ́ bọ́ lọ́wọ́ ṣètọ́n gbé ètè rẹ̀ tàbá fẹ́ bọ́ níbi plọ́ọ̀tì rẹ̀ òdìbí kátírà láti jẹ́ ìbádọ́gba ẹrù ọlọ́run ọba olùjọ́sìn fọlọ́run ọba kó ṣe yí pé ibi tọ́lọ́run ọba ní ká dúró ní ká dúró abẹ́ ìbá sì jẹ́rọ ọlọ́run ọba kọkọ̀ sọ pé èèyàn lè lórí ayé àti tọ̀run nígbà tọ́run fẹ́ mọ̀ sọ ìbádọ́ rahman àwọn ẹrú rẹ̀ ọ̀rọ̀ ayé àti tọ̀run ní fínrò ìlú kìí sọ̀rọ̀ nìkan wọ́n ni wá ìbádọ́ rahman lè ní yamṣúná al-adhauna àwọn ẹrú ọlọ́run ọba tí wọ́n máa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí rẹ̀ ara tọ́lọ̀ fi ròyìn wọn ni pé àwọn ọmọ yìí wàlẹ̀dínà ìdá àǹfàkú tí wọ́n bá náwó lábíúsírì fún wọn ní náà náàpá wà lábíẹ̀kìrì mùsù ní fẹ́ wọn ọ̀rọ̀lé ayé ni wàkánà bẹ́ẹ̀ nàzálíkà kan wá ọlọ́run bá gbàgbé sáwọn ẹrú ẹ̀kọ́ kò sọ pé àwọn tó tó wọ̀ ní bímọ ó kéèyàn jẹ́ ni ọlọ́run ọba kò sọ pé kó má jìmọ̀ kéèyàn jẹ́ ọlọ́nkọ̀ gbogbo wọn lówó kéèyàn jẹ́ ọlọ́nkọ̀ gbogbo má fẹ́ yàwó kó má lọ́kọ tó rẹwà tó fárìn tó lówó ọlọ́run àmọ́ tí ó máa sọ̀rọ̀ bí ọlọ́run o àwọn ọmọ wa tàbí àwọn ìyàwó wa tá ní àwọn ọkọ wa tá ní dákun ṣe fún wa pé tàbá ti rí wọn báyìí nǹkan tí wọn ò máa dùnú ọmọdé ara wọn láyé níbi nǹkan ayé àti nǹkan ìyá wọ̀já náà lẹ́nu mọ̀sáfẹ́ náà ìmáàmù wá sí wá láṣíwájú àpáyọ̀ lọ ìyẹn ni àwọn tó ń jẹ́ ìbáfọ̀ béèyàn bá ti ń gbìyànjú tó jẹ́ ìbádọ́ rahman gbogbo ọ̀nà tí ṣẹ̀tọ́ ma fi ń gbáyàn lọ ọlọ́run bó ma sọ mẹ́ yóò sì máa tají òní sì wọnú tán olóògbé ṣẹ̀tọ́ ma sọ ní ìyẹn yẹ̀yẹ́ abẹ́lọ́wọ́n bá ọlọ́run kò sí wá ní àwọn ìbájẹ̀ kò sí wá ní àwọn ìbádọ́ rahman kò sí wá ní àwọn tó ṣe pé ní sí yóò kún ìgẹ́sì ṣẹ̀tọ́n tí ó sì jẹ́ kí ṣe kọ́ anta kama ta ala nafsi ko mai salati ya